ẹ̀yin tèmi báwo ni o ṣe wá ṣe wá alright ẹlẹlẹlẹlẹlẹlẹ ṣe wá bẹ́ẹ̀ ni o a sì wà lórí ètò Miliki Express mo kàn ní pé kí n fìyẹn kí pé báwo ni ṣe ìwà online ṣe ń fọ́lù trend ẹ̀wé ramu ramu mẹ́lọ mẹ́lọ ó yá ní báyìí kí ni mo á ní àǹfààní àti sọ fún mi kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹ máa ń pàwọn kan wà nínú industry ah wọ́n ti lọ́jọ́ lórí tọ́jú ọmọbìnrin tó jẹ́ pé gbajúmọ̀ gidi ni wọ́n wọ́n ti pẹ́ nu industry entertainment industry wọ́n ti pẹ́ tó lè jẹ́ ọmọbìnrin ṣùgbọ́n láti jọ́sí àti mọ̀ títí di ní eléyìí akọ̀gbọ́n pé wọ́n bímọ ni àgbọ́n pé wọ́n ṣe ìgbéyàwó agbọ́n pé wọ́n bímọ ni àgbọ́rọ̀ bóyá ìgbéyàwó bóyá ó ṣe wedding àbí nǹkan kan rárá títí di ní eléyìí àwọn méjì mo dẹ̀ ní àǹfààní láti sọ̀rọ̀ lé lórí ta ni ẹni àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ mú wá látilẹ̀ náà ni Fathia Balógun lóòótọ́ a mọ̀ pé ó ní ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n látìgbà tí wọ́n ti fira wọn lẹ̀ ó dẹ̀ ti pẹ́ kò ń ṣe ọ̀rọ̀ ọdún mẹ́wàá sísìn látìgbà náà àwọn ń pa ọmọbìnrin á sì ó yẹ kó tiẹ̀ ó dá o kò ṣeé fi kò ṣeé fi sára kú èèyàn á dẹ̀ wẹ́lòmíì láti fi ṣáde orí ṣùgbọ́n títí di ẹni eléyìí akọ̀gbọ́n pé ọmọ nìkan ló ní ṣùgbọ́n kò sí ọ̀rọ̀ ọkọ nú ọ̀rẹ́ látìgbà tí ó ti fi ẹni tó ń fẹ́ sílẹ̀ nígbà náà ẹnì kejì tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni Genevieve Nnaji àwọn ilé àgbàgbajúmọ̀ ni wọ́n tó jẹ́ pé wọ́n ti pẹ́ nu entertainment industry tó ti ń bá bọ́jọ́ ti pẹ́ ó ti pẹ́ gan ó ti pẹ́ wọ́n ṣe ọmọdé nu entertainment industry nínú oṣù tí a dẹ̀ wà yìí Genevieve máa pé ọmọ ogójì ọdún tí a mọ̀ sí forty years old ó pọmọ ogójì ọdún tí ẹ bá dẹ̀ ní àǹfààní àti rí ọmọ yìí tẹ́ bá rí ìyá tẹ́ bá rọmọ tá bá sọ fún yín pé ọmọ tí Genevieve bí rèé ẹni pé rárá torí kódà ọmọ ẹ̀gbọ́n ti ga lórí ó ti ga tán lórí ìdúró ó ga jù yá lọ́gán lórí ìdúró òun náà dẹ̀ ti wà nù agbo ti entertainment industry yìí látìgbà náà tí Genevieve ti ń bá rìn àjò ẹ̀ bọ̀ nínú entertainment industry ààrí ibi tó ti ṣàfihàn pé ọkọ mi rèé adé orí mi rèé olólùfẹ́ mi rèé ẹni bí ọkọ mi rèé ààrí ibi tó jọmọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n a gbọ́ a dẹ̀ rí pé ó bímọ obìnrin kan ó bímọ obìnrin kan ó dẹ̀ ń tẹ̀síwájú nínú iṣẹ́ tó dẹ̀ ń ṣe bóyá ó dẹ̀ wá wò ó pé bóyá kò ń fi bo kóun má ṣàfihàn ìbáṣepọ̀ ìfẹ́ òun àbí ẹni tó ń fẹ́ àbí ẹni tó fi ṣadé orí bóyá ó kàn ní pé òun ò fẹ́ ṣe àfihàn lóòótọ́ agbọ́ngbà kan pé òun àti D'banj ń fẹ́ra ṣùgbọ́n agbọ́ ni àmọ́ ìgbà tó dẹ̀ di èní a ní pé D'banj wà pẹ̀lú ẹlòmíì agbọ́ ni àmọ́ àwọn méjì tí mo ní àǹfààní láti sọ̀rọ̀ lórí nìyẹn òun náà ni Genevieve Nnaji àti Fathia Balogun lẹ́yìn ìgbà tá a ti wá gbọ́ àwọn méjèèjì ẹ jẹ́ wá lọ jó sí orin orin wo la fẹ́ lọ jó sí ẹ jẹ́ lọ gbọ́ Ṣadé láti Adékúnlé Gold ẹnu Adékúnlé Gold láti fẹ́ lọ gbọ́ Ṣadé ó ti pẹ́ tí mo ti ń bá ẹ sọ̀rọ̀ ó ti pẹ́ tí mo ti ń tó sílẹ̀ o Ṣadé ẹ jẹ́ lọ gbọ́ Ṣadé láti ẹnu Adékúnlé Gold.